bí ojúmọ́ bá ti mọ́ mo ní ṣe ni kí gbogbo wa máa kí ara wa kú oríire ojúmọ́ nítorí pé ọ̀pọ̀ lájọ sùn láṣàálẹ́ àná tí wọn ò sì rí ìmọ́lẹ̀ alàyè tòní a ò fi yàn wọ́n o ṣùgbọ́n a fi ń gbé elédùà lókè a fi ń gbé e lárugẹ ni a fi ń dúpẹ́ lọ́wọ́ ọba mi òkè ẹni tó dá èmi àti yín sí di ọjọ́ tòní lọ́sẹ̀ tó kọjá gbogbo wa ni dágbére wípé tí wọ́n máa fi di ọ̀sẹ̀ yìí òjò àtúntúra rí àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba òkè tó dá èmi àti yín sí láti rí ọjọ́ tòní mo ní ọlọ́run ọba ọlọ́run ọba elédùnmarè mo kí ọ ò dànsáàkì rẹ o gbogbo ẹyẹ ojú ọ̀run gan pàápàá ńkọ́ wọ́n máa ń ṣe sàǹdákàtà sí bàbá mi gbogbo ẹranko inú igbó ńkọ́ gbogbo wọn ni wọ́n ń sáré pélepélepéle sí bàbá mi lókè nígbà tí tèǹtì máa múrin sẹ́nu ó máa múrin sẹ́nu ó máa kọrin ó ní kábíyọ̀ sí bàbá ìyẹn ni oníṣẹ́ ìyanu dánsákì rẹ̀ we praise you lord orin títì tí màá kọ lọ́sẹ̀ yìí mà nìyẹn èmi ò mọ èyí tó kọ lánàá o àwọn kan ní èyí tó kọ lónìí òun nìyẹn tẹ́ni tìǹtì tí à ń sọ̀rọ̀ rẹ̀ lónìí mi ò mọ bóyá ńgbà tí n bá fi máa parí ètò màá sọ ẹni tí ó kọ yìí tìǹtì tí ó kọ yìí màá ṣiṣọ lójú eégún ẹ̀ fún wa lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ojúmọ́ re lètò ojúmọ́ re tí gbogbo ẹ̀yìn olùfẹ́ wa máa ń wọ̀nà fún ní gbogbo ìgbà náà nìyí ayọ̀ Ọ̀yálékè lórúkọ tí mò ń jẹ́ orúkọ mi ò yí padà arẹwà tí gbogbo yìí máa ń pè mí abala mẹ́ta ni ètò wa máa ń pín sí abala àkọ́kọ́ ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ tó máa ń wáyé láàárín èmi àti àlejò tí mo bá gbé wá sórí ètò abala kejì ńkọ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò níbí yìí ni a ti máa ń sọ gbàǹkọgbè àwọn ìrírí tí a ti rí lọ́lọ́kan òjọ̀kan èyí tí ó ní í ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó lè ṣeé ṣe kó jẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà tàbí lókè òkun lọ́hùn-ún tàbí gbogbo ohunkóhun tí ó bá ń ṣẹlẹ̀ ní àgbègbè wa tí a lè rí ẹ̀kọ́ kan tàbí èkejì kọ́ abala ìkẹta ńkọ́ òun náà ni a pè ní àwárí níbi ìrìnà tí máa ń ṣàwárí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó ń lọ lágbàáyé ó ṣeé ṣe kó jẹ́ èyí tí yóò wúlò fún ọkọ ni tàbí èyí tí yóò wúlò fún aya tàbí èyí tí yóò wúlò fún gbogbo àwọn ọmọ pàápàá abala yìí láti máa ń ṣe àwárí ẹ̀ hmm, ẹ̀yin olólùfẹ́ mi mo mọ̀ wípé ẹ máa wọ̀nà wípé kí tún lè fèyí kẹ́mi Ayọ̀yẹlé ní fún wa lọ́sẹ̀ yìí ohun tí mo ní fún wa ara ọ̀tọ̀ ni o gbáǹkọ́gbì ètò ní tọ̀sẹ̀ yìí mo sì mọ̀ wípé ẹ máa wò wípé àlejò wo ni fèyí kẹ́mi tí mo wá lénìí àlejò tí mo mú wá fún yín lónìí àlejò tó jẹun tán tó tún gbà bọ̀ ni ẹni tó dángájíá nínú ètò ẹ̀kọ́ náà bákan náà ni a ti lò wọ́n ní ìgbà kan rí ọ̀pọ̀lọpọ̀ yín ló sì tún ń pè wá wípé nígbà wo lẹ tún máa gbé ọ̀gbẹ́ni yìí tún padà wá mo sì fi dá yín lójú wípé láìpẹ́ láì jìnà òun ló fà á tí a fi wọn wá lọ́sẹ̀ yìí nítorí wípé abala tí a fẹ́ yànnàná ẹ̀ lórí ètò lọ́sẹ̀ yìí abala tí ó jọ kan èmi àti ẹ̀yẹ ni mo sì mọ̀ wípé àwọn náà ni ó tó tun láti jọ ṣíṣọ lójú eégún náà ayẹyẹ kan ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ ó sì ti dé báyìí ó ti súnmọ́ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ayẹyẹ wo ni o àyájọ́ ìwé mà ní ní gbogbo àgbáńlá ayé èyí tí à ń wọ̀nà fún ní March seven ní ọdún tí a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé lọ́lọ́kan òjọ̀kan ni wọ́n ti ń gbáradì ìjọba ìbílẹ̀ Èkó ìpínlẹ̀ bákan náà gbogbo wọn ló ti ń gbáradì lọ́lọ́kan òjọ̀kan àwọn ìlú lókè òkun náà pàápàá àwọn náà máa ń gbáradì o nígbà tí à ń sọ nípa World Book Day yìí gbogbo àgbáńlá ayé yóò ṣe ayẹyẹ yìí kí wá ní ìdí ẹ̀ tá a fi ń ṣayẹyẹ ní orílẹ̀-èdè nàìjíríà báyìí kí ni ìdí ẹ̀ tá a fi kàn án nípa wípé dandandandandan àwa náà fẹ́ kópa nínú ayẹyẹ yìí kí ni àwọn ohun tí a ti rí nínú ẹ̀ kí ni àwọn kùdìẹ̀kudiẹ tí a ti rí lórílẹ̀-èdè yìí lórí ètò ẹ̀kọ́ tó fi hàn wípé lílo ìwé wa ní sáà tá a wà yìí ó ti mẹ́hẹ̀ẹ́ gbogbo ẹ̀ ni a ó ṣìṣọ́ lójú eégún ẹ̀ gbogbo ẹ̀ la máa sọ lọ́lọ́kan òjọ̀kan kí sì wá ní ìdí tí àwọn akẹ́kọ̀ọ́ òfin wá ná ní ìwé mọ́ ní ìgbà títí wa ìwé rèé gbogbo wa ni a máa ń sábà ń ka ìwé àwọn ìwé lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan tó yẹ pé Shakespeare kọ tí gbogbo wa máa ń dùn Wọlé Ṣóyínká àwọn ọ̀jọ̀gbọ́n nìyẹn tí a bá ń sọ nípa ìwé wọ́n sì ti kọ àwọn ìwé lọ́lọ́kan òjọ̀kan kí ló wá dé tó jẹ́ wípé sáà ti tiwa yìí gbogbo àwọn ìwé tí àwọn ọ̀jọ̀gbọ́n wọ̀nyẹn ti ṣe àti fi ọwọ́ òsì àti fi rọ wọn tì sẹ́yìn àwọn eléyìí tí a wá ń sọ ní sáà ti tiwa yìí kí ni àwọn ọgbọ́n tí à ń rí kọ́ nínú wọn ṣé ọgbọ́n tilẹ̀ wà nínú ẹ̀ èmi ò mọ o ṣùgbọ́n àlejò tí mo bú wá lórí ètò lénìí wọn á ṣiṣọ lójú egun fún wa bí ìwọ̀n bóyá a rí ọgbọ́n kan tàbí òmíràn kọ́ gbogbo àwọn tí ó ti ń ṣe ìwé lọ́lọ́kan òjọ̀kan tí ó wà níta ṣé wọ́n fẹ́ kí àwọn ìtàn ìran wa kí ó parun ni a rí wípé wọn ò fẹ́ kí ó parun náà fi ń kọ àwọn ìwé wọ̀nyí síta ṣùgbọ́n àwọn ìwé tí wọ́n ń kọ yìí ṣé ó sọ nípa ìtàn wa bí kí gbogbo ohun tí a fẹ́ máa yànnàná ẹ̀ lórí ètò nìyẹn kí wá ní ìdí ẹ̀ tó jẹ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ wa kéékèèké wọn ò bá wa ná kíka ìwé mọ́ o kí ni ohun tí wọ́n ń wò àfi ẹ̀rọ amóhùnmáwòrán erémọdé èyí tí ẹ̀yin olóyìnbó ń pè ní kàtúù òun ni wọ́n sábà máa ń wò ní gbogbo ìgbà ǹjẹ́ àwọn erémọdé tí a tilẹ̀ ń sọ yìí tún tiẹ̀ ní àǹfààní kankan tí ó ń ṣe fún àwọn ọmọdé wọ̀nyí bí ǹjẹ́ ọmọdé mélòó ló ti jókòó ló ti ròyìn pé erémọdé tí mò ń wò yìí ẹ̀kọ́ báyìí ẹ̀kọ́ báyìí ni mo ti rí jèrè nínú ẹ̀ hmm, gbogbo ẹ̀ láwọn máa ṣiṣọ lójú egbú ẹ̀ fún wa lọ́sẹ̀ yìí nípele nípele láwọn máa ṣe fún wa yorùbá bọ̀ wọ́n ní ọlọ́gbọ́n kọ́ ilé rẹ̀ sí orí àpáta hmm, ṣùgbọ́n òmùgọ̀ àti aṣiwèrè ńkọ́ wọ́n kọ́ ilé tiwọn sí orí iyanrìn ìdí nìyẹn tá fi máa ń kọ lórin nígbà yẹn lọ́wọ́ ọlọ́gbọ́n ń kọ́lé sórí àpáta òjò ń rọ̀ síbẹ̀ ikún omi ti dé òjò ń rọ̀ síbẹ̀ ikún omi ti dé ilé náà ti dúró gbọ̀nyìn òmùgọ́ńkọ́ òmùgọ́ńkọ́lé sórí iyanrìn òmùgọ́ńkọ́lé sórí iyanrìn òjò ń rọ̀ síbẹ̀ ikún omi ti dé òjò rọ̀ síbẹ̀ ikún omi sì dé ilé náà sì wó lulẹ̀. lórílẹ̀‐èdè nàìjíríà níbo là ń kọ́ ilé tiwa sí sórí àpáta ni tàbí orí yanrìn gbogbo ẹ̀ la ó máa ṣí láwẹ́láwẹ́ fún wa lọ́sẹ̀ tí ò ní yìí. àwa rí wípé ọ̀mọ̀wé kan máa ṣe ohun kan ó lóun ti rí dájú wípé gbogbo àwọn ọ̀dọ́mọdé wọn ò mà kàwé mọ́ ṣùgbọ́n erémọdé ni lórí ẹ̀rọ amóhùnmáwòrán ó wá ṣe ohun kan ó wá ṣe ìwé kan nígbà tó ṣe ìwé yẹn tán ó wá sọ ọ́ di erémọdé lórí ẹ̀rọ amóhùnmáwòrán fún àwọn ọmọ kéékèèké nígbà tó ṣe yẹn tán ó wá fi àwọn ìbéèrè kan sínú erémọdé yẹn wípé nígbà tí àwọn yẹn bá ń wo erémọdé yẹn tán o tí wọ́n sì wẹ́wẹ́ fi dáhùn àwọn ìbéèrè wọ̀nyẹn ó wá fi àfíyèsí wọn padà sínú ìwé tó ṣe kó lè ṣeéṣe fún àwọn ọ̀dọ́mọdébìnrin yìí tàbí ọkùnrin tí wọ́n ń wo àwọn erémọdé yìí láti lè dáhùn àwọn ìbéèrè yẹn ẹ rí i pé ọgbọ́n wà nínú nǹkan tí ó ṣe á fi àwọn nǹkan wọ̀nyí hàn wá ní ráńpẹ́ a mọ̀ wípé àwọn ọmọ kéékèèké ni ó wà fún ṣùgbọ́n nítorí pé kí á lè mọ ipa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń kó láti rí i dájú wípé ìwé ti ń ṣòro fún àwọn ọ̀dọ́ wa láti kà lónìí ṣùgbọ́n tó bá ti ń sọ di erémọdé àwọn ọmọ wa bẹ̀rẹ̀ sí ní máa kà á kó tó di pé mo fi àlejò yín hàn wá ẹ jẹ́ ká sáré jọ lọ wò ó kí ni ohun tí a ní fún àwọn ọmọdé wọ̀nyí tí fi wá wúlò fún àwọn àgbàlagbà lónìí ní sáà títí wa láti fi mọ̀ wípé erémọdé ṣe pàtàkì ó ṣe kókó nítorí pé ọ̀làjú ti dé à ń bọ̀ ẹ jẹ́ ká sáré lọ wò erémọdé ọmọlẹ́wà.